الفتح إن الله ورسوله حرم بين الله لما حرم عليهم شحومها جملوه ثم باعوه فأكلوا, فأكلوا ثمنه جملوه أي عذابوه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتك آه، حديث عبد الله بن عمر في تأثير النخل من باء نخلا قد أبرت ساتك orípa báyìí náà ni hadithu titi òní hadithu alakọkọ ni abdullahi bin umar kọlọńkọ yọnu sí àwọn méjèèjì ní ó gbà wá ó ní òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní man ba'a nakhlan qad ubbirat anakhlu òun ni igi tí ń so làbídùn gẹ́gẹ́ bá a ti wí fúnra lọ́pọ̀lọpọ̀ làbídùn làbídùn táwa ń wí oríṣiríṣi nǹkan lárúbáwá ń pè ní làbídùn igi làbídùn ó yàtọ̀ fún orúkọ tí wọ́n ń pè ó yàtọ̀ fún kínní orúkọ tí wọ́n ń pè làbídùn orí rẹ̀ anáfìlú òun ni igi tí ń so làbídùn. ẹ̀rí ti kà á nínú ahadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam igbó lèyàn tó lè ta èso igbó lèyàn ò lè ta èso. E àwa sọ ń gbà náà pé gbogbo eléyìí ń ó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ pé tó ipọ́ ra gi nítorí kíni nítorí èso ó yàtọ̀ fẹ́ni tó pé gi yìí nìkan gan lòún fẹ́ lò kó wulẹ̀ nídìí èso náà tọ́ra hadithu yìí àfi ká so pọ̀ mọ́ hadithu tọ̀hún yẹn láfi gbọ́ yé lónìí èèyàn wá fẹ́ ta igi èyí tí wọ́n ń tà láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ni igi làbídùn. èyàn lè wá fẹ́ ta igi nǹkan míì náà igi ọsàn igi nǹkan nǹkan kọ́dé ó bẹ̀rọ̀t nínú àyà ọlọ́run ọba àwọn bọ́lọ̀ ti dá ọmọnìyàn ní akọ abo ọlọ́run dáwọn ẹ̀dá míì náà bẹ́ẹ̀ lakọ labo. La irú àmì ọlọ́run ọba yìí ń bẹ lára làbídùn igi tí ń so làbídùn igi akọ wà igi abo wà nínú náklù tẹ ẹ igi làbídùn kọ́dà ń bi tí àmì ọlọ́run ọba dé ni pé wọn a máa mú ntọ́ba yẹn wọ́n mú nínú akọ làbídùn igi làbídùn wa wàá fi bọ ibi tí ó yẹ kí wọn ó fi bọ níbi kíni. níbi abo òun ni wọ́n ń pè ní atabir òun ni wọ́n lárúbáwá ń ní kíni atabir. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni man bá anakhlan ẹni ó bá tagi làbídùn qad ubirat tí wọ́n ti so tọkọ atakọ atabo wọn pọ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe tàbíru rẹ̀ ẹ̀rí pé nínú fíkì hadithi yìí hadithi yìí ń já gbọ́ yé pé ní èèyàn lè ta igi làbídùn kọ́bílá àtàbír kátó kótó di pé wọ́n mú akọ wọ́n fi ń papọ̀ mọ́ abo nínú àyà ọlọ́run bí ìgbà tí ọmọ nìyàn takọtabo pàdé àbí ẹranko takọtabo pàdé tí wọn ò fi bímọ wọn a máa ṣe bẹ́ẹ̀ fún làbídùn náà èèyàn sì lè ta kó ṣe pé lẹ́yìn tàbírù yìí ló tó ta àmọ́ kí ni ìyàtọ̀ méjèèjì gbogbo nǹkan ní sẹ̀rí àfojú finifini wò torí pé ẹni tí ó ta igi làbídùn tí èsè wàhálà ń bẹ bí ó ti ká làbídùn ti èsìn ó ti jẹ ó ti tà kò sí nǹkan kan lórí igi yìí igi yìí ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ó fi dọdún yìí bóun bá gbèrò àti tà sẹ̀rí àfojú kan wò ó ẹni tóun tún ti wá fọkàn sí èso tọdún yìí kọ́dà kò fọkàn sí nìkan ó tún ti ṣiṣẹ́ ń bẹ kọ́d obìnrin wàhálà téèyàn máa ṣe pé ẹ mú akọ làbídùn ẹ fi bọ́ bí abala ó tún ti ṣe gbogbo yìí hùn nǹkan kan wá dé tó nẹsẹsítéètì pé òun fẹ́ òun fẹ́ ta ǹjẹ́ ṣe o ní méjèèjì bákan náà ní igi ní gíńjẹ́ àbà kò rí bẹ́ẹ̀ òun là nábì wí ànábì ní ẹni ọba tagi làbí dùn ti ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ fathamaratuha fathamaratuha lil ba'i illa an anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni ẹni ọba tagi làbídùn tí èsè gi lásán tó ti ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ó ti ṣe wàhálà ń bẹ́ẹ̀ ó ti ṣe tàbírù ẹ̀ bẹ́sọ̀ làbídùn yìí bá yọ bóṣù mẹ́fà lo tó yọ ni bóṣù mẹ́ta ni ẹni ọ̀ra gigi nìkan lọ́ra ẹni ó ṣe tàbírù ló ní kíni ló lè sọ orí ẹ̀ ẹ̀ wò ẹ wo ìfojú fínífíní ẹ rí i pé ntí sẹ̀rí àgbẹ̀ gbogbo ńta ń kà láti gbà tá a ti ń ka yìí pàtàkì jùlọ ń pa títà ríra èyí tábò sí òfin ní ṣẹlẹ̀ sẹ́nìkan àtẹnití ó ta àtẹnití ó ṣe kíni àtẹnití ó rà bí bàbá tiẹ̀ wá lè mọ́ yàn torí pé ẹni tí ń ṣe tàbí ìrò ọ̀ràn kan pé wọ́n ta bàbá ló mọ̀ pé wọ́n ta kí ni ń ṣe wàhálà sí àmọ́ gbogbo nǹkan ló lè ṣẹlẹ̀ ó lè ṣe pé lẹ́yìn ìgbà tó wá ṣe gbogbo ń tó ṣe yìí tán ló tó wá ronú pé kò sówó mi àfi kó wọn ta igi ìṣẹ̀rí àfáàyè rẹ̀ lẹ̀ pé fathamaratuha lil ba'i ẹni ọ̀tá ló lè so bẹ́ o ntó ti lọ́kalẹ̀ tó fa kọ́ mọ́ abo igi nìwọ́ra òun là nàbì fi ní ba'a nakhlan ẹni ọba ta igi làbídùn fathamaratuha lil ba'i tọ́yì illa an yashtarita al-mubta' ẹni tó wá fẹ́ ra gì lónìí òun náà rí gì mí lẹ́kọ̀ọ́ lọ kówó lé ọrí pélé ti ṣe tàbí ru tiẹ̀ ló fi yàdọ̀ rẹ̀ kó ń fẹ́ rà àjẹpọ̀ kan tiẹ̀ náà ti ń bẹ́ ń bi kíni ń ti ń bẹ́ ń bi èso igi lásán kọ́ fẹ́ rà ṣẹ̀ríà fóun náà láyé àmọ́ yóò wá sí kíni ilá àyàṣítárítọ́ àlùmọ̀bùtà àfikọ́ wá specify rẹ̀ nínú contract pé tọ́ mọ́ragí o àtẹ̀só tí jáde ń bẹ̀ illa an yashtarita al-mubta àfi kẹ́ni kose fẹ́ rà ipe gbogbo ìgbà tí igi yìí so àtẹ̀só àti ni mọ́ra o sẹ́mi pé tó bá ṣe ó bá yẹ kí ẹni tó ta igi náà wá ní iye tó wá kó wáhùn kọ̀ gbà bẹ́ẹ̀ náà wí aha illa an alimọ̀tà ó ti taagi rẹ̀ ní wá one thousand two two thousand naira ń rò pé ní òun ó fi èso kún gbogbo ẹ̀ wá ṣe déédéé ìwọ máa mógi lọ nígbà tẹ́ so àmọ́ wọ́n wá ní kó dé èso òun gan o èmi mo ní òun náà lè wá gbé a ah, three three thousand ní ẹ wà aragi kọ̀ọ̀kan antarọ̀ dín bẹ́yìn méjèèjì bá ti yọnu sí bẹ́ẹ̀ sẹ̀ríà ni ò burú àmọ́ kò sí ọ̀nà tí sẹ̀ríà ò fi àlá o kẹ́nìkan ó rò pé òun gbọ́n ju ẹnìkan lọ láti lè yàn jẹ ara ara ọ̀nà kan lélẹ́yìí. fáwa tó lábòlè elmi ẹ rí i pé à ń sọ pé àtẹni ọ̀tà àtẹni ọ̀rà ń tà sí mọ̀ ni pé ṣìráwù ni rírà àbí a sì rí i pé yẹ̀sítẹ́rì yàn yàn àwọn Lárúbáwá láwọn alifáàdù kan ní èdè Lárúbáwá tí wọ́n máa ń pè ní abojú méjì tó ẹ pé òun náà ni wọ́n lò fún word and ara wọn ni bẹ́ẹ̀ wà bí àwọn méjì bá dúró nísìnyí tí wọ́n tajà fúnra wọn sẹ̀rí ó pé kí akidu alibẹ́yìí akidu bó lẹ́ẹ̀ tó bẹ́ẹ̀rù sí ẹ ọjà títà àbọ̀jà rírà àhà títà rírà ẹ rí i pé word àti ọ̀rọ̀ àti kíni àti dàkejì ẹ̀ inú wọn ni bẹ́ẹ̀ wà òun ló fi fà á bẹ́ẹ̀ bá ní báà tó tún wá ní ìbìtáà tó fi ta sí ó ti di word and opposite báà ẹni ọ̀sánwó nu ẹni tí ó gbowó nu ìbìtáà òun lẹni tó ṣe kíni ẹni tó san gbogbo ẹ̀ mú látara kíni bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ náà nìdákejì ẹ̀ náà shirawu ọ̀tá ishtara shara wa mina nasi man yashri nafsahu wa mina nasi man yashri nafsahu ibtigha'a mardatillah tọyi kílẹ̀ tu sara sí mbẹ́ ọ̀rọ̀ ara rẹ̀ ni ẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn man yashri ayabi'u nafsahu lábìrì pé lábùzù bẹ́yì àti lábùzù ṣìráyì àwọn lábùzù abojú méjì nù nínú kínní nínú èdè Lárúbáwá báà ọ̀tà èbìtà ọ̀rà ìṣtara ọ̀ra ṣara ọ̀ta nítorí ẹ̀ ní anabu muhammed sọ̀rọ̀ sọ̀rọ̀ ń gbé pé òun lọ ga gbogbo ẹni tí ń sọ lárúbáwá òun là nàbì fi lò ó pé fathamaratuha lilba'i illa an yashtarita al kò wúlẹ̀ wípé al mushtari illa an yashtarita al mubta tọ́yì fáyidà lọ́gàwíyà nìyẹn tọ́yì ká padà sínú fíkì wàhálì illa an yashtarita al àyàfi kẹ́ni tó fẹ́ rà kó ti ṣe kíni kó ti ṣe májẹ̀mú baba ní ká bọ́ sí báàbù májẹ̀mú ṣíṣe nù sẹ̀ríà hadithi yóò kọ́ wa díẹ̀ májẹ̀mú pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ títà rírà oríṣi ọ̀nà méjì ló wà àwọn májẹ̀mú kan bẹ tí o tẹ̀sẹ̀ dìgbà téèyàn bá ṣe kíni tó bá ṣẹ̀ṣẹ̀ sọ àwọn májẹ̀mú kan bẹ tó yẹ pé ọ̀sọ́ o ọ̀sọ́ o ó ti wà nínú kíni. ọgbọ́dọ̀ ti wà nínú kọntrakti lápèjúwe nísìnyí ẹnìkan lòun fẹ ta mọ́tò fún ẹnìkan òun náà lòun ọra mọ́tò yìí ó wá di lọ́la bóyá mọ́tò tùrọ̀tùrọ̀ ni àbí mọ́tò taxi ẹni ó ta mọ́tò yìí òun ni gbogbo èèyàn ti mọ̀ pé abọ́kadà òun ni máa gbèrò láti ẹ̀ adétasí. Uh, pàkátà wa lọ́hùn lápèjúwe ẹni ọ wa ta mọ́tò fún yọba dilọ́ lọ́ba rò náà ti ń pèrò adéta sí pàkà àwọn ó tún ma wa bá mi du àyìn ta mọ́tò fún ọ kó lè fi kó bá mi ẹ́ pé ọ sọ fún mi pé ọmọ náà adéta sí pàkátà ọ̀njọ́ tó ra ọ̀ sí kínní ọ sọ fún mi pé ǹjẹ́ irú májẹ̀mú bẹ́ẹ̀ ó nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ pé mo fẹ́ ra mọ́tò àmọ́ mo fi ná pẹ̀lú májẹ̀mú pé ọgbà ńlá yẹn mo fi ná adétasí pàkátà kò nídìí inú àwọn májẹ̀mú ti wà nù akédù bẹ́yìí pé bẹ́yàn bá ti ra nǹkan ó ní yẹnyẹn ni bẹ́yàn bá ti ṣe kíni bọ́ bá ti ra nǹkan nù sẹ̀ríà ara bẹ́yìí wò máa fún yàn òun ni pé kíni yóò fún ní tá ń pè ní milkiyatun taama complete ownership yóò ní yẹnyẹn ni. àwọn eléyìí ni tá a bá wo lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ láyé lónìí àìlòfin ọlọ́run yìí wá ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ èdè àìyedè ó máa ṣẹlẹ̀ níta bá pè ní bẹ́yìn mo ta nǹkan báyìí fún ọmọ ra nǹkan báyìí ntọ́ gbọ́dọ̀ tẹ̀lé ni pé ó kú ò tèmi yányán oditẹnitọ ra yanyan àwọn kọntrakti kan wa kún ayé lónìí tí ó bá ṣẹ̀ríà mu kódà láwọn bí ó làjú ni wọn láwọn ti ń ṣerú òwò bẹ́ẹ̀ lápèjúwe bẹ́ẹ̀yẹn bá lọ ra nǹkan ogun l'Amẹ́ríkà lónìí bí Nàìjíríà bá gbéra pa nísìnyí tó lóun fẹ́ ra pílẹ́ẹ̀nì tí wọ́n máa fi já lápèjúwe àbọ̀fẹ́ ra yìí tí wọ́n máa fi kérò gan-an yóò ti wà nù mẹjẹmu pé kọdọ ò lè bùn yàn gbẹ̀nlẹ̀ pé ọ̀ọ́ta fún yàn àfi pẹ̀lú kínni àfi pẹ̀lú kọ́nsẹ́ẹ̀tì wa bí a mọ́là múyọ̀ bá lo mọ́tò rẹ̀ mọ́ nísìnyí kò lè pé mọ́là àfa kínní èmi ò lélẹ̀ yìí mẹ́gbà ọ́ padà wá bá wa wà ní sẹ́lẹ̀yìn lọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ wa ni àmọ́ sẹ́lẹ̀yìn lọ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ kò bá ṣẹ̀ríà mu gbogbo bí wọ́n bá ti ń ṣerú òwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé fi rẹ́ǹtì ẹ̀ gbowó rẹ́ǹtì bí wọ́n bá mọ̀ pé wọ́n fi nǹkan ṣe kínni ṣẹ̀ríà fàyè gbogbo ẹ̀ lẹ̀ báàbù ìjára ó yàtọ̀ fún báàbù kínni ó fún báàbù bẹ́ẹ̀ àfẹlẹ́ yìí ṣàpèjúwe ọ̀pọ̀lọpọ̀ lábẹ́lé làwọn èèyàn ń ṣerú àwọn òwò báyìí náà àwọn májẹ̀mú tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun làǹdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi tó ṣẹlẹ̀ láàrin ìyá ńlá wa Aisha àtàràbìnrin tá à ń pè ní kíni Barira radiyallahu ta'ala anhuma Barira jẹ́rú ìmọ̀ wa wọ́dọ̀ ìyá ńlá wa Aisha púpọ̀ wọ́n gbádùn ara wọn púpọ̀ àmọ́ wádọ̀ ìyá ńlá wa Aisha bọ́ bá níṣẹ́ kan tí ó ṣe yọ ṣe ìyá ńlá wa Aisha wa gbíjọ́ pọ̀ pé ah, Barira èèlò ni olówó rẹ̀ ọ gbà. bóun bá kú fẹ́ kan sọ di ọmọlúàbí kó kó lẹ́rú à aha ọ padà lọ wí fún wọn ọba padà lọ lé lọ́dọ̀ àwọn tó ní ń gbé pẹ́rú lòun. Ummul mu'minin Aisha radiyallahu yawa anabuwa muhammadu sallallahu alaihi wa sallam ọmọ lóun fẹ́ ṣe nǹkan báyìí fún un san owó orí ìhun bí ẹrú kó wọn wọn san ibi tá à ń lọ ni pé wọn wá ní kí Barira sọ fún ya ńlá wa Aisha pé ala na lana alwala ala ayyakuna lana alwala pẹ̀lú kọ̀ndíṣàn kan o a ta ọ fún yọ ra ọ àwọn ó sì gbowó àmọ́ n ti ń jẹ́ okun wàláwù sàmọ́ n ti ń jẹ́ wàláwù ń ṣàlàyé rẹ̀ wàláwù rẹ o àwa la ní o ẹni ọba lẹ́rú ló ní gbogbo tó ní ṣẹ̀ríà ìsìláàmù wá láti lè ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn kí wọ́n fi máa bọ́kùn lọ́rùn ẹ̀rú inú religion tó ẹ̀ńkọ́rẹ́jì kẹ́nìkan mọ̀ mẹ́nìkan sìn ṣẹ̀ríà ìsìláàmù ni òun ni kọ́dà bẹ́yẹn bá dáràn tó lóun ò ní súnmọ́ ìyàwó wọn tó tún lóun ó súnmọ́ ṣẹ̀rí kí lọ́kàn lọ́ọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú níbi kó súnmọ́ ìyàwó rẹ̀ àmọ́ lọ́hùn fẹ́ ká máa dí kíni ẹ má di ẹrú kú ẹ má múra yín sìn mọ́ ọlọ́run nìkan ní ẹ̀sìn oníbẹ̀nìkan bá wa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lónìí pé sẹ̀ríà ni mo islam mú yẹn sìn kálá islam gan ló liberate ayé gbogbo àwọn ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ba bọ́ba pààyàn lọ́bọ̀kùn lọ́rùn ẹrú ẹ̀ẹ́ bọ́ba ẹ̀ẹ́ ṣèṣìnà lọ́sàn-án àwẹ̀ lọ́bọ̀kùn lọ́rùn ẹrú kọ́dẹ̀ nífẹ̀ẹ́ rí líǹkì láàrin wọn pé kí lọ́kàn eléyìí pẹ̀lú eléyìí àmọ́ lọ́ọ̀ ní hekima tó fẹ́ lò òun ni pé kẹ́nìkan mọ̀mọ́ ẹnìkan sìn ọlọ́run nìkan lọ́ba tí gbogbo wọn máa sìn nípa báyìí láti lè wá encourage àwọn èèyàn ṣẹ̀ríà wa gbé kalẹ̀ pé ẹni ó bá wá kápá ahun ẹ̀mí rẹ̀ tí ò wo pé adúrú sẹ́tẹ́rù yìí ń ṣe adúrú owó tí ń gbà tí ń bá tà á tọ́wá ni mo fi ọ́ lẹ̀ máa lọ ọ̀dọ́mọlúàbí ṣẹ̀ríà wa fẹ́ compensate ẹ̀ ẹ máa wo ẹ máa wo ṣẹ̀ríà tún àdìlà ṣẹ̀ríà Islam ó wọ̀ tún yó máa wo kíni yó máa wo sí i ẹni ọba wa ṣe báyìí ah ó sì bọ́kùn lọ́rùn ẹrú kò gbowó kò sì máa mú un sìn lọ títí ọ̀nà owó ìṣẹ̀rí àfẹ́ fi san lẹ́sàn-án ni pé bẹ́rù yìí bá pé ọmọ ọgọ́rùn-ún ọdún láyé ńjọ́ tó bá kú tí wọn bá ráwọn èèyàn ẹ̀ èyí tó kọ́ màá jọ̀hún ni pé wọn èrè yẹn rú tọ́lá ẹni tí ń jẹ́rú lẹni tí wọ́n mú ní ojú ogun òbí kan òun nìkan náà wọ́n mọ̀ tírú ẹni rú bẹ́ẹ̀ bá kú ẹni ọbọkùn lọ́rùn rẹ̀ yìí ni ó jogun ẹ ntẹ̀yìn fi jogun ni wọ́n fi ní nǹkan mẹ́ta ni imma al-qaraba an-nasab bàbá mi ni ọmọ mi ni nkankan ẹnìnú ẹ̀kejì ní kíni an ọkọ ni ọkọ rẹ̀ ni ìyàwó rẹ̀ ni ìyẹn fi jogun kílẹ̀ kẹta al-wala òun lọ́sọ̀ọ́ dọ́mọlúàbí. sẹ̀ríà kọ̀mpẹ́sẹ̀tì gbogbo ẹ̀ tọ́lọ́mbá ni ọ kápá ahun ẹ̀mí rẹ̀ tó fi èèyàn lẹ̀ nítorí tọ́lọ́hún pé máa lọ wọ́n náà máa sin lọ́hún nìkan má sìn mí má wọ́n náà jọ ọmọlúwàbí n ti ń jẹ́ kí nìyẹn n ti ń jẹ́ wàhálà ẹ wá wọ̀ kánjú ọmọ nìyẹn àwọn tó fẹ́ ta bàríra fẹ́ gbowó wọn ò sì fẹ́ ju wàhálà wulẹ̀ mo rò pé ó ti yé bọ́ba ipá wọn ni wọ́n ní máa lọ nítorí tọ́lọ́hún kò sẹ́ni tí ó bá wọn du wàláwù rẹ̀ anabi ni alwalau liman a'taqa hadith anabi ni sallallahu alaihi wasallam alwalau uliman a'taqa gbogbo ẹni ọba ti sànú yàtọ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ nítorí tọ́lọ́hún òun ló ní wàláwù rẹ̀ àmọ́ àwọn fẹ́ gbowó wọ́n sì tún fẹ́ ṣe kínni wọ́n tún fẹ́ ní wàláwù bí ẹni tó fẹ́ gbowó tó tó tó tó ká ta nǹkan tó sì fi ọmọ lòńlò pòun rẹ́ǹtì ẹ̀ ni ọ̀fẹ́ gbowó tó tó wo pé ọ̀tá síbẹ̀ náà wà ń fi májẹ̀mú kan onílọ́yà kan bọ fúrẹ́mù rẹ̀ tí ó fi wá yọ wá dé lọ́tún yóò dé lọ́sì kọ̀ wá ní gbádùn tó sanwó ẹ̀ ìgbà tó rẹ́ǹtì ẹ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ òun là nẹ́gbàá Muhammad sallallahu alaihi ńgbà tí bàrírà wa padà wá báyà ńlá wa Aisha pé ah wọn làwọn gbọ́ o àmọ́ tí wọ́n wí nìyí yàrá wa aisha wa jẹ́ ká anabi òde sallallahu alayhi wa sallam ó wá sọ fún anabi pé tọ́ mo wí fún Bàrírà báyìí báyìí ó sì lọ wí fún àwọn tó ní àmẹ́sì tí wọ́n mú wá ní wọ́n ní àwọn ọ̀tà àmọ́ síbẹ̀ náà o <laughs> àwọn làwọn ò ní wàhálà rẹ̀ njọ́hun la nabi àdìsí tó gbajúmọ̀ ní tá a mọ̀ lónìí njọ́hun la nabi sọ anabi ní kullu shartin laysa fi kitabillahi fahuwa batilun walau kana mi'ata shartin gbogbo májẹ̀mú tí ó bá ti sínú tírà Ọlọ́run anabi ní kò wúlò kò ní kò ní consideration kan fahuwa baatilu walau kana mi'ata sha anabi ní kọ́ra bẹ́yẹn zero ọgọ́rùn májẹ̀mú bẹ́ẹ̀ torí náà anabi wa sọ fún Aisha pé ìwọ lọ sanwó ọ̀rà wàlúwàláwù làkì wọ́n ló ní wàláwù rẹ̀ ntí òrùjú ni ọ̀kánjú àlọ́ máa wọn sọ ntí wọ́n sọ òun ẹ̀ máa kí wọ́n fi ilẹ̀ nítorí tọ́lọ́hún kí wàláwù ọmọ jẹ́ tiwọn àmọ́ wọn gbowó wọn tún láwọn gbà á kò ṣeé ṣe bẹ́ẹ̀ anabi wa ni kọ́dà má wulẹ̀ lọ wí fún wọn ẹsẹ̀sẹ̀ máa wá fà pé a gbà ẹ̀yin lẹ́yìn kẹ́ni wà láwùrọ̀ anabi ni ìwọ́sà ti rà á ìyẹn ni pé ntọ́ jẹ́ ntí wọ́ gbọ́dọ̀ ṣe wọ́ ṣe òun là ń sọ yẹn ntọ́ bá ti jẹ́ pé akidu tó tọ́lọ̀ ti garanti rẹ̀ nínú kọ́ntrákìtì kẹ́nìkan máa wá máa wá fà wọn májẹ̀mú kan bọ́ fàhùwà bá a ti lò walau kana mi àtàṣe kọ́dà bọ́jọ́ gọ́rùn-ún májẹ̀mú nípa báyìí mọlọ́nà mélòó ni májẹ̀mú pín si ọ̀nà méjì àwọn májẹ̀mú tí ò ní di kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀wí o òwí o inú ti ń jẹ́ ákédù yìí ni pé ọgbọ́dọ̀ òun làwọn wọn ní legal implication ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ result sí nǹkan báyìí ìwọ wí o òwí o lápèjúwe nísìnyí kéèyàn ní òun fẹ́ fẹ́yàwó pẹ̀lú májẹ̀mú pé òun ọmọ súnmọ́ o ọkàn jọ bí ẹ̀rín ni àfi kọ́ ká ṣàlàyé rẹ̀ kó fi yé ẹ̀dá kan ṣerú májẹ̀mú òun nídìí kò nídìí àwọn májẹ̀mú tó ti wà nù kíni tó ti wà nù akédùn tọ́yì iná kejì wa ni májẹ̀mú tí ò sí nù akédùn májẹ̀mú tí ò sí ní kíni tí ò sí nù akédùn àmẹ́yàn wo pé nítorí nǹkan kan torí ìdí kan ah, ẹ dákun mọ́ fẹ́ kẹ́ ẹ fi májẹ̀mú yìí sí o sẹ̀rí àfààyè yìí náà lẹ̀ pẹ̀lú májẹ̀mú kan ọ̀fààyè rẹ̀ lẹ̀ pẹ̀lú kíni òun ni pé àwa wọn májẹ̀mú náà pẹ̀lú alukur'ani wa sunna ǹjẹ́ májẹ̀mú yìí ó tako kankan nù kur'ani ó tako kankan nù sunna májẹ̀mú kí májẹ̀mú nù ó deni. No ẹ̀ẹ̀kejì ṣé májẹ̀mú yìí ò ní sọ èrò téèyàn ní tó fi fẹ́ rà àbò fi fẹ́ ta nǹkan yìí kò ní sọ ọ́dọ̀ tó bá ń tẹ́mọ lọ́wọ́ nínú àwọn àpèjúwe tá a ti mú wa ẹni ó bá nǹkan ó máa lò ó sì fẹ́ kó òun ní yẹnyẹn ni níjọ́ tá a bá ti wá tó ń fi májẹ̀mú kún kọ́ba lápèjúwe kéèyàn pé òun fẹ́ ta ọ̀kadà fún yàn àmọ́ gbogbo ọjọ́ tí táyà rẹ̀ bá ti jo èmi náà ní fọ́gà ọ̀dọ̀ rẹ̀ ló ti máa wá ọ̀dọ̀ rẹ̀ ló ti máa sẹ́rí pé yíyún kò sínú ọ̀rọ̀ táyà jo ọ̀wọ́ akidu àmọ́ òun wá wò pé kí fọ́gà òun lè bá a máa rí nǹkan bọ́ bá ti jo fọ́gà ọ̀bá àmọ́ wà lọ́lọ́jẹ́ kí táyà ó jò ní station. station irú eléyìí òun yóò ti yọ nẹgẹ́tì kínni ntẹ́ni yìí gbèrò tó fi fẹ́ a ah, ẹ̀dá kò mọ fẹ́ rà kí n lè ní nǹkan mi ẹni ọba sì wù mí fọgàtọ́ bá wù mí ni mo lè mo lè gbé fún nípa báyìí ká ké sí àwọn ọmọ ẹ̀yà wa oníṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn bricklayers ni àwọn carpenters ni gbogbo sẹ́tẹ̀yìn bá ń ṣe ẹjẹ́ kí tẹ̀yìn mùsùlùmí ọ̀hán bẹ́yìn lófin nínú ẹ̀sìn tí ọlọ́run ọ̀fẹ́ e, gbogbo májẹ̀mú tí ó bá kínni alukur'ani osun àbítọ́ tako ìpìlẹ̀ kọ́ntrakti lápèjúwe nísìnyí májẹ̀mú pé ẹnìkan báyàn kọ́lé gbogbo àná là máa gbọ́ àbí òun lọ kan òun lọ kan páànù òun lọ gbọ́dọ̀ kan abẹ́sítọ́ kí lọ́jọ́ra wọn bẹ́ẹ̀ ah, a kan páànù o ti sẹ̀rí àná iye báyìí ní gbà níjọ́ tó bá ṣetán tó bá rówó abẹ́sítọ̀ bó wò wọ rẹ̀ bá tún wọ̀ bisimilayi bọ́ba rẹ̀ ni tí ó dín lówó ju tiẹ̀ lọ kéèyàn wá pé agbẹni náà lọ lé ẹgbẹ́ kò bá sẹ̀rí àmọ́ ẹ dákun ọlọ́run ọ̀fà àlùbáríkà ṣiṣẹ́ wa o asọkató bẹ̀rẹ̀ kitabul buyun yìí mo ní irun àwẹ̀ nǹkan nìkan kí ìsìláàmù àwọn tí ìsìláàmù ní a ṣe kọ́dà ní baṣepọ̀ láàrin ara wa kúnlẹ̀ kánrin ara ìsìláàmù ni o ara ẹ̀ ní títà rírà ọ̀rọ̀ mẹ́jẹ̀mú la sọ débi gbogbo mẹ́jẹ̀mú tí ọba ti bá Kùránì àbí súnà àbí yọ ta ko kíni ntẹ̀yàn torí ẹ̀ fẹ́ ra nǹkan àbí fẹ́ ta nǹkan àbí fẹ́ gbéṣẹ́ fún yàn gbogbo mẹ́jẹ̀mú tí ń bá ti ń dàbí pé à ń fi ń fẹ́ yẹn nìkan jẹ yìí ọlọ́run ò fara mọ́ anabi sì ní fahuwa baatilun walaw kana mi àtàṣà. àmì yìí tí ọba ní nǹkan kan ṣe kọba kọtaaya kọtakwaya kọtakọ àdìsí kọ́dà kò sì takò akédù yìí náà ẹ wúru eléyìí igi èèyàn fẹ́ ra igi làbí dùn ó sì débẹ̀ ẹni yìí ní a ah, mo ti ṣe kíni mo ti ṣe tàbí ru igi a ah, ó ní bọ́ bá ta fún mi o èso rẹ̀ náà ń rà ẹbẹ nu kó wọn yí owó tí tí ọba gbà padà ní bọ́bá sì tẹ lọ́rùn bẹ́ẹ̀ pé iye tó mú àwọn náà ti da ẹ rí i pé ìwọ̀n ọ̀tako kankan láàfin kìtàbí wàlà fi sunna wàlà fi asilẹ̀ àkùd so irú májẹ̀mú tó bá rí báyìí kò burú kátó kó lórí ọ̀rọ̀ májẹ̀mú báàbù májẹ̀mú nù sẹ̀ríà báàbù ńláńlá lòun gan fún rẹ̀ nínú tí àwọn àlùfáà máa ń sàlàyé fún wa ń pa májẹ̀mú àtisọ mẹjẹmú tí ò nídìí kéèyàn ó wí àbí ìdàkejì rẹ̀ ni pé àwọn nǹkan kan ń bẹ tí ò nídìí ká pé mẹjẹmú ni yóò sì di mẹjẹmú kò ṣẹ̀ṣẹ̀ nídìí ká sọ pé kíni mẹjẹmú ni ó sì ti di kíni ó ti di mẹjẹmú òun ni ìdà táwọn afa ń pé al-ma'rufu 'urfan kal-mashruti sharto al-ma'rufu 'urfan kal ntọ́ba ti di pé àwọn èèyàn ti mọ̀ ọ́ bí wọ́n ti gbègbè sí ayé wọn nu bí wọ́n ti ta nǹkan ni bí wọ́n ti rajà ní iye báyìí ni wọ́n máa san fún nǹkan báyìí sẹ̀ríà ní kalimasuru ti sàrùtọ̀ ó ti dà gẹ́gẹ́ bí kíni bí májẹ̀mútọ́ kan ná àwọn tó fẹ́ tajà fúnra wọn ti senu tí ó sì takò nǹkan kan nú ẹ̀sìn kele yìí ó fi yé léyìí tí ó jìnnà púpọ̀ ń gbé epo wọn àbí nǹkan kẹ̀ ló mọ́tò ń gbé kíní nìyí. Eh? fifty ọ̀dà wọ́n sàn gbé níye kan tọ́yì ntí ń jẹ́ al-ma'ruf urfan nù ọ́ àti wá wà used to that àti mọ̀ pé bẹ́ẹ̀ bá wọ mọ́tò láti roundabout adétambì tó sì sọ̀kalẹ̀ ní kọ̀bá sọ̀kalẹ̀ ń kùntùn bẹ́ẹ̀ ẹ eh, lọ́jà tuntun iye báyìí ni ni ọ̀sán ẹnìkan wá wọ mọ́tò lónìí láti bẹ̀ àbọ̀gàn kadà láti bẹ̀ òun taxi ọ̀ sọ pé iye báyìí lẹ́sàn o ẹ́n òun náà sì sọ fún un pé iye báyìí ní fún yín o ọwọ́ débi tí ó ti sọ ọwọ́ akóta ti náírà fún wọn náà èsì tààtì náà kílódé tẹ̀ sọ pé fifty náírà lẹ́gbàá ìjọba amúnú sẹ̀ríà kọ́ wa pé kò sọ kọ́ lọ́ba ẹ̀kọ́ ti sọ ni ẹ̀bẹ́nu kí n wá mọ́tò mi ní àà alimarufu urfan kalimasuruti shartọ ntọba ti di ntawọn èèyàn ti ma ó ti dàbí kíni ó ti dàbí májẹ̀mú nu aròfin ti ṣẹ̀ríà gbé kalẹ̀ nu àwọn kankan bẹ kódà bá a bá ṣẹ̀ṣẹ̀ pé májẹ̀mú ni yóò ti di kíni yóò ti di májẹ̀mú eléyìí làwọn afáàfin fèsì padà fún àwọn tí ó dàbí pọ́rọ̀ òye abẹ́ni da ọ̀rọ̀ rú nípa ọ̀rọ̀ rìbá nípa interest banki, ìgbà èmi ò sọ fún báńkì pé kí wọ́n san interest èmi ò wí fún wọn mo débi àkáǹtì náà fúnra wọn náà ní ni wọ́n fi sí èmi ò ṣe májẹ̀mú rẹ̀ àwọn àfọwọ́sọ fún pé alimarufu ẹrùfán kalimasuru ti ṣàrò níjó yẹn bá ti open tá à ń pè ní savings account gbogbo ayé ló ti mọ̀ ẹ́ igbe yóò ṣe kí ni yóò lé bí wọ́n kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn kéèyàn má tán rẹ̀ pé a èmi ò sọ fún wọn o àwọn náà lọ́kàn wù yẹn ní alimarufu urufan kalimasuruti sharutọ naam idan illa an yashtarita alimubta wali muslimin nínú ẹgbawaati imaamu muslim manibta abdan famaluhu lilladhi baacahu illa an yashtarita al-mubta òun hadithi ta kọ́kọ́ ẹni ó ta igi làbídùn àbí igi nǹkan mi lónìí ẹrú lèèyàn fẹ́ ta mọ̀nìbítà àbìdà ẹ̀wọ́ ànábì lò ní opposite ń bẹ̀ wọn máa ń bá a ló pe kíni máa ń bá a nàkìlà níbi yóò ní mọ̀nìbítà àbìdà àmọ́ wa pé àti bẹ́yìwò àti ṣìráwò àwọn kíni àwọn àlùfáàvù olójú ni o lè túmọ̀ rírà o lè túmọ̀ kíni o lè túmọ̀ títà ibi yìí mánebe táà kíni túmọ̀ rẹ̀ mẹ́wọ́n ẹ̀ńtọ́ra nù mánebe táà àbìdá ẹni ọba ra ẹrú famaluhu lilladhi ba'ahu ẹ̀ máa wò nísìnyí ebi táà ba'a famaluhu lilladhi ẹrú yìí wá lówó ẹrú ó sì ṣe kíni olówó famaluhu lilladhi ẹni ọ ta ló ní owó rẹ̀ illa an yashtarita al-mubta àfitẹ́ni tọ́ra abáṣe mọ́jẹ̀mú pé mo rí kó lówó lọ́wọ́ mo fi fẹ́ ra o pé kìí ṣe pé rú lásán mọ́ra mo mọ̀ kó lówó lọ́wọ́ ni mo fi fẹ́ ṣe kínní ni mo fi fẹ́ ra bọ́ bá ṣe rú mọ́jẹ̀mú bẹ́ẹ̀ bí ìgbà téèyàn ṣe mọ́jẹ̀mú nakhlun qad ubbirat fathamaratuha lil ba'i illa an yashtarita al-mubta' kátó kò lórí hadithi yìí ìṣkáàlù díẹ̀ tó lè wá ni pé bó o lẹ́rú ṣe lówó ẹ̀rú àtúnwá ló ṣe kíni olówó kọ́dà ńlẹ̀ yorùbá náà wọ́n ní ẹni ọ lẹ́rú bó ti rí náà nínú ṣẹ̀ríà ẹni tí ó ní kíni orí bẹ́ẹ̀ náà nínú ṣẹ̀ríà ẹni ó ní ẹrú ló ní ti ẹrú bá ní but níbi yìí nísìnyí anabi fi rin lẹ̀ pé ẹẹ famaluhu owó ẹrú yìí ajẹpẹrú lè ní kíni o lè lówó gẹ́gẹ́ bí mo ti wí nù sharia islam gbogbo owó tí ẹrú bá lóun ní olówó rẹ̀ ló ṣe kíni òun ló ní torópò ń gan owó lòun náà ẹrú fúnra rẹ̀ ti ń jẹrú bíi property lòun náà ló fi ṣe é ta gbogbo ntọ́ bá tún wá lóun ní ẹ́. Eh? ẹni ó ní náà ló ṣe kí ni ló ní àti sọ́ńbì ń jẹ́ dógún àbí jù bẹ́ẹ̀ lọ pé àwọn ọ̀nà tá a máa gbà fi ní nǹkan ta ló rántí nínú wọn ni kí ni almutawallidu ẹ mimma tamlikuhu ntí ń tó níbí òun la fi má pèjú wa nísìn pé bí wọn bá rí àáfàá tí àáfàá kan fa ọmọ ẹran lọ́wọ́ tí wọn ò sì rí kó níyẹ ẹran tó lóyún lánàá sẹ́mi kí wọ́n lè bí pé nbolo ti rí aha àfikún náà sì ṣàlàyé pé nbí mo ti rí ni wọn bùn mí ni o mo rà á ni o mo jogún ẹ ni àwọn ọ̀nà tí sẹ̀rí àrẹ tó recognize nu àmọ́ ordinary a rí i pé ẹran rẹ̀ lóyún lánàá ó sì fa ọmọ ẹran lọ́wọ́ ní òní ọjẹ́ pé ọmọ tí ẹran rẹ̀ bí sẹ̀rí à recognize ẹ̀ pé òun lónìí kò ní di receipt kò ní di pé nbúlẹ̀ ti rà á ẹ̀rẹ́rìn ẹnìkan ló wí bẹ́ẹ̀ fún mi ní Èkó pé ọlọ́pàá béèrè rìsíptì àwọn ọmọ adìẹ wàláhìí làwọn lójú ìran máa rántí mẹ́sàlù bàbá bọ́yọ́ ọlọ́pàá àwọn náà ń bá wọn ṣeré nípa bẹ́ẹ̀ ká padà sórí eléyìí tá a wà á jẹ́ pé bẹ́ẹ̀ a bá ti mọ̀ pé ẹrú bíi property lòun náà ntọ́ bá jáde látara tiẹ̀ náà bí ìgbà tí nǹkan bímọ náà ni kódò òfin débi ọmọ bíbí òun ní sẹ̀ríà ṣe discourage kéèyàn máa fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ hekima ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo ibi tí sẹ̀ríà ti lóhùn aláwo kéèyàn fẹ́ rú yóò sọ pé kí ni àfi téèyàn bá rí mọ́ kò síbi sẹ̀ríà ti rẹkọmẹ́ndì pé kéèyàn wá ní ẹrú lóhùn òun fẹ́ lóbìnrin àmọ́ ìtí ọ̀yàn bá fi wá lo agbára tí ó fi fi ọmọlúwàbí tí ó fi mọ wá lọ ṣe sìnà àyè yìí nìkan ṣẹ̀rí àmọ́ fi kalẹ̀ ńbẹ nu Suratu Nisa yìí bẹ́ẹ̀ pé bọ́ba tó wá rí báwọn o bọ́ba yìí pé ama ni lèyìn ọba rí bọ́ba yìí pé rú lọ́ba rí o lè wá ṣe kínni o lè wá fẹ́ bẹ́ẹ̀ ọba máa sàràrù ṣẹ̀ríà kọ́dà yọ ọmọ rò pé nǹkan mi lọ́lọ́run wí àbí kọ́ máa wíwí kú wí táwọn ẹlòmíràn máa wí bí àwọn orientalist nkankan gba ebe yàn lòun náà kí ló dé tí wọn ò tí wọn ò lè fẹ́ torí pé n tí ó result sí ni ọ̀dà ẹni ọlẹ́rú ni ló ṣe kíni bí ẹrú bá bímọ ẹrú obìnrin tó bá bímọ èèyàn lẹ́rú nísìnyí wá lóun fi ẹrú òun fún ọ tó bá bímọ tá ń lọ́mọ òun kí lọ́mọ òun tún dá ẹrú di méjì ntí sẹ̀rí ọ̀fẹ́ nù ẹ máa wí yìí fún wa àwọn ọ̀nà tá a fi wí tọ́pọ̀ sẹ̀rí àlẹ̀sìn tó discourage máa mú yàn sìn òun ló fi kọ̀ pé èèyàn gbọ́dọ̀ wò sùn kó pé kíni kọ́ pé ẹrú ni òun fẹ́ fẹ́ torí pé bí ẹrú obìnrin bá bímọ gbogbo ọmọ yòówù tí ọba àlè bí àwọn náà di kíni àwọn náà dẹrú nù nípa báyìí famaluhu bó o lẹ́rú ṣe tún wá ní owó tá a nàbì fi wá sọ sọ̀rọ̀ sọ́là pé bẹ́ẹ̀ bá taru ẹrú bẹ́ẹ̀ ẹni ọ̀tá náà ló sì lówó ń o àfitẹ́ni ọ̀rà bá ní òun ti ra papọ̀ nínú ìdẹ̀kùn tí ṣẹ̀ríà ìsìláàmù ṣe àwọn oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi ọ̀nà ní ṣẹ̀ríà ìsìláàmù fi fẹ́ káwọn èèyàn kó lóko ẹrú ara ẹ̀ tún lélẹ́yìí ṣẹ̀ríà ti ń pè ní umul walad ṣẹ̀ríà ní ti ń pè ní almudabbar sẹ̀ríà ní ti ń pè ní al-mukatab ẹrú gbogbo wọn ẹrú ẹrú ẹrú náà làwọn máa làá máa pè wọn bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn. Ummul ni sẹ̀ríà lóhùn yọ̀ǹda ẹ̀wò hikam bẹ́ẹ̀ ọba máa sàràrù sẹ̀ríà ẹ̀wò kò sí ntọ́lọ̀ ní àṣetí ò ní hikima jalla jalaluhu jalla ọlọ́run níbẹ̀ yẹn bá ní ẹrú obìnrin òun náà ló ní máa máa èèyàn lè ṣe kínni o lè fi ṣaya kìí ṣe kókó lẹ́rú o àmọ́ o lè máa fòun náà ṣe bíi kíni bíi ìyàwó kíni hekima tọ́lọ̀ fi ọ jáde mbẹ òun lọ jáde ń bí ọ̀rọ̀ umul walad nínú súnà ọlọ́run ni pé bàbá kó ọkùnrin mẹ́wàá kalẹ̀ obìnrin mẹ́wàá hmm? èyí tó kọ́mọ̀ jù nínú súnà ọlọ́run tí ó bá jẹ́ pé mẹ́sàn-án náà àwọn ọkùnrin ni ó ti lọ ṣáájú àwọn obìnrin mẹ́wàá yìí yóò sì jẹ́ bóyá méje òun lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jókòó yìí náà ẹ̀rí gbọ́dọ̀ àwọn ẹ̀yà wa ní àdàgbà sí àwọn bàbá ó ti lọ ọkọ mọ̀ bẹ́ẹ̀ inú súnà ọlọ́run sẹ̀rí àti wá tó kalẹ̀ bẹ́ẹ̀ pé ẹni ọba ti fẹ́ ẹrú rẹ o níjọ́ tó bá ti ṣe pẹ́kẹ́ báyìí ọ̀fẹ́ o kọ̀fẹ́ o ẹrú ìdọ̀mọlúwàbí òun náà ń pè ní kíni ó mú aliwaladi ìyá ọmọ bẹ́rù bá ti lè bímọ fún kíni fún olówó rẹ̀ àfàìkú rẹ̀ ní òdi ní ọ̀dọ́mọlúwàbí kọ́ra kò ní di wọ́n ṣẹ̀ṣẹ̀ ń èlòlẹ́ ta èlòlẹ́ rà kọ́ àrò ọ̀nà tí sẹ̀rí àfin bọ́ kùn kó lọ́rùn àwọn èèyàn sẹ̀rí àkọ́gbé ètò ẹrú wa ò ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o sẹ̀rí àbá tí wọ́n mú ẹrú kanabi o tó dé ni sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ka history àgbáyé bí wọ́n ti mẹ́rú ni wọ́n mú kanabi o tó dé islam lọ́wọ́ adé lọ́wọ́ introduce àìmọye ọ̀nà báyìí bọ́kùn lọ́rùn ẹrú báyìí ọ̀fẹ́ ọkọ̀ ọ̀dì ọ̀dọ́mọlúàbí ara ẹ̀ ni ummu alwalad alimudabaru ń bẹ sẹ̀ríà tún wò pé ní àwọn èèyàn torí pé ní jọ̀hún gbogbo à ń ra ṣíìpù à ń ra pléènì báyìí èso wo owó lẹ́rú ẹrú gan làwọn mọ̀ ní kíni iye ẹrú mélòó ló ní ni wọ́n fi máa mọ̀ bóyá bílíọ̀nìà ni bóyá tírílíọ̀nìà ni ọmọnìyàn ojú kòkòrò sì wà fọmọnìyàn nínú àwọn tí ọwọ́ àti ọmọ ẹ eh, bóun bá ní káwọn ẹrú yìí ọmọ lọ nísìnyí tani ọmọ roko tani ọmọ sẹríà wa ṣe ọgbẹ́lànà kankan lẹ̀ pé ó lè ṣe kíni ó lè ṣe wọn mọ̀ dábàrú ah, ṣebí ńgbà tó wà láyé náà ni kí wọ́n sá máa sìn ọ́ ń sasọ́kalẹ̀ pé ńjọ́ tó o bá ti lọ àwọn ọmọ rẹ ọgbọ́dọ̀ tó mú wọn sìn máa èyí ń lè jọkùnrin ó lè jọbìnrin kò nídìí kóhun ó bímọ àmọ́ yóò ti ṣe kí ni yóò ti ní mọ̀dá bárù lélẹ́yìí o njọ tóun bá ti pẹ̀yìn dàtà ń tóun ẹnìkan tó mú sí ma ẹni tí ó bá lè kápá ahun ẹ̀mí rẹ̀ gbá ẹ̀mí ò lè yọ̀ǹda àwọn ẹrú yìí ó ta ni ọmọ sìn ń njọ bá ti kó ohun tiẹ̀ ń kọ́ lomi ò mú wọn sìn ọ̀nà míì tún ọ̀nà kẹta alimọ̀ká tábù tún wà wọn míì pé ojú kòkòrò ọmọ anabi adama ọ̀dà ẹ̀yin kẹ́ lè ṣe mọ̀kátàbà kí là ń pè mọ̀kátàbà nu ọ̀rọ̀ ẹrú nínú sẹ̀ríà òun ni pé ọ wà á fún ẹrú yìí bí tá a lọ nù ọ wà á fún ọ wà á pín ọjọ́ rẹ̀ twenty four hours ẹrú bẹ́ẹ̀ òun náà sùn six hours àbí eight hours ìgbà tí ó bá sùn ìgbà tí ó bá fi ṣiṣẹ́ yìí ọ wà á fún òun náà láyé bọ́ba yìí pé wákàtí mẹ́wàá gbogbo ń tó kù tí èyí ṣiṣẹ́ yọ ọ ma wá sìn wọ ní wákàtí mẹ́jọ àbí wákàtí méje àbí wákàtí mẹ́sàn-án wákàtí kan tó kù àbí méjì àbí mẹ́ta òun náà máa fi ṣe kínní yóò máa fi sìn rẹ̀ ọ́ wàá fún ní timeline pé ńjọ́ tó o bá ti kówó jọ tó o ṣiṣẹ́ tó tó yẹ báyìí ọ̀dọ́mọlúwàbí sẹ̀ríà fàyè yìí òun náà lẹ̀ ẹ lè ká tábà ẹrù yín pé èmi ò lè fi ọ́ lẹ̀ kọ́ ọ lọ nítorí tó lọ́hùn o èèwọ̀n gbowó àmọ́ ìwọ náà ló ṣiṣẹ́ owó òun ọ wà fún láyè ìbẹ̀rù ọlọ́run kálukú ní ọwà dìtà mi yẹ àyè tó fún gbọ́gbọ́n ìṣẹ́jú ló lè fún ni tó sì mọ̀ pé ìwọ̀n jẹ́ ọpẹ́ ó ní wákàtí márùn-ún ní wákàtí mẹ́jọ kọba ya yọ ma wá ṣiṣẹ́ yìí yọ ma ṣe kíni yọ ma ṣe iṣẹ́ yìí owó tí ń bá ń rí ńgbà tí ń sin rẹ̀ yẹn ta ló òun ló lówó rẹ̀ yọ ma wá kọ́dà ńjọ́ tó wò yẹn bá ti péye kan ọ̀dọ̀mọlúwàbí báàbù mi tún bẹ tó pé ní èyàn lè má ṣe mùkátábà àmọ́ kan wù ọ́ kàn fẹ́ sànú ẹrú rẹ̀ fún dika àbí kan pé wọn náà máa ṣiṣẹ́ sinra rẹ̀ nígbà báyìí àyè rẹ̀ wà pé iye owó tó bá rí báyìí àwọn ọ̀nà yìí ni ẹrú fi lè ṣe kínni lẹ́rú fi lè ní owó tí ó bá ti sí yíhun ẹrú ọba àmọ́ wa lọ yọ ṣẹṣẹ lẹ́yìn gbogbo ọ̀nà méjèèjì ṣẹ̀rí ọ̀fà bòsí bẹ́rù bá ń lọ yọ ṣẹṣẹ lẹ́yìn olówó rẹ̀ bọ́ bá pa bílíọ̀nù olówó rẹ̀ lónìí na islam ò bo ẹrú sí ó fẹ́ ṣàánú kò sì fẹ́ bo ẹni òní náà sí bí ó bá wá sẹ́rú mọ́ lónìí ká fúnra wa ẹni ó gbà yẹn ṣiṣẹ́ ló lówó gbogbo ọjà o ẹn mr akínní ló bùn mí ní nǹkan báyìí anabi sọ ọ pé ó ṣe jókòó ńlẹ rẹ kí mr akínní ọ wá kọ wá bùn ọ lówó ńlẹ yín gbogbo bí wọn bá fi yàn sọ gbogbo owó tó bá wọlé nígbà téèyàn ń sáàfù ẹni ní tí ó san sálárì fún ọ òun ló ṣe kínní òun ló ní o àdìtà nàbì mìínú inú sọhí Muslim njọta nàbì rárá kùnrin kan tá à ń pè ní ibnu ibnu lutubiya tá nàbì ránṣẹ́ nínú àwọn tá nàbì máa rán pé ẹ lọ gba zakawa bàbá sì gba zakadé kìí sọfẹ wàlẹ́ àmì lìínà àlẹ́ yìí ha yọ gbowó tiẹ̀. ìtumọ̀ amìlí náà lè hánu àwọn tí wọ́n ń sisẹ́ wọ́n lọ gba sàkájọ á wo èlò ní sálárì èlò lówó wéjì wọn ń bẹ nínú ọ̀nà tá a máa ná zakasi Wọ́n lẹ́nu yìí wá déńjọ́ náà nígbà tí wọ́n á ń yọ̀ kan sọ́tún yọ̀ wá yọ̀ kan sí ni wọ́n á ń sọ pé hádà lakùn tí yín tẹ̀ ní lọ gbà wá ni o ẹ̀ wàhádà lí òdìyà lí eléyìí èmi wọ́n bùn. anabi sallallahu alaihi wasallam hadithun sahih anabi wa pe àwọn èèyàn jọ pé tọ máa bá a lò ọ̀nà èèṣe táwọn kan ṣe báyìí tá a gbèsè fún wọn níṣẹ́ tí wọ́n gbowó ọ̀yà wọn bí wọ́n bá wá dé wọ́n pè é táwọn ní eléyìí títí yín ní eléyìí wọn là ní tí mo wílẹ̀ kan wọn anabi ló wí o anabi ní afala jalasa fi bayti abihi wa ummihi wàláyà anabi ló wí anabi ní èsè tí òjò kò lè ya rẹ̀ àti bàbá rẹ̀. fayandura hali yuhuda lahu kọ́mọ wa retí bó wọn bá wa bùn ní nǹkan bẹ́ẹ̀ wọ́n bùn ní nǹkan torí pé òun ti tiwa ni nípa bá wà níbi iṣẹ́ kan èyí tó pọ̀lọpọ̀ tí ọmọ ma òfin máa wá yójọ̀gá lọ haramu ni o tí yẹ mójútó ti ń bùn ní nǹkan bá a mú bẹ́ẹ̀ nípa báyìí níbi tá a fi lọ ọbẹ̀ yẹn ni pé ẹrú lè lówó àmọ́ pẹ̀lú kínni pẹ̀lú kọ́nsẹ́ǹtì olówó rẹ̀ ni o bọ́ba ti di àyọ́sí gbogbo ọjọ́ tí olówó rẹ̀ bá mọ̀ gbogbo ẹ̀ òun ló ní àmọ́ èyí tó bá fún un láyè bíi mùkátàbà bíi nǹkan mi ṣẹ̀rí ayọ̀ǹda irú ẹrú yìí bẹ́yàn bá wá fẹ́ tà famaluhu lilladhi ba'ahu illa an yashtarita al àfi tí ẹni ọba fẹ́ rà bá ṣe májẹ̀mú pé àtòwọn àti owó rẹ̀ ni mo fẹ́ rà mo sì sọ pé léyìí ò níyàn jẹ́ nú ẹnu kóhun náà yí ẹ́n price rẹ̀ padà ni bó bá sì tẹ́ lọ́rùn pé iye tó fẹ́ san náà ti tó kò burú eléyìí ni àdéhùn àwọn àhàdéhùn tá a kà lónìí ló ń pa ọ̀rọ̀ májẹ̀mú ṣíṣe pàtàkì jùlọ nínú ṣẹ̀ríà àwọn ojú ọ̀nà tí májẹ̀mú pín sí kọlọ́n kọ́ máa ṣàṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa o kọjá kápá àfẹnú wa o kọjá lè jẹ́ mùsùlùmí gidi kọ́mọ yìí pé bí irun ibi àwẹ̀ nìkan ni wọ́n ti máa rí ìsìláàmù lára wa ibi ń tá jẹ ibi ń tá mu ibi ń tá nà ibi ń tá lò ọlọ́run jẹ́ kí ìsìláàmù ọ̀hàn lára wa bí gbẹ̀ náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين kíní kọ́ńtrátì kan wà tó kọ́mọ̀ ní ilẹ̀ yìí tí mo máa ń gbọ́ láàdọ̀ àwọn tó máa ń talẹ̀ ó dẹ̀ ní reason tá a fi máa ń sọ wọ́n ní pé of in past years àwọn tó máa ń talẹ̀ àwọn observe nǹkan máa ń lọ ń talẹ̀ at the end of the ilẹ̀ yìí wà á di wọ́n á the church so àwọn wá wọn pé instead ẹ fà á di pé àwọn ó talẹ̀ fún yín á lẹ̀ àwọn di church ara tó bá ti fẹ́ ra lọ́wọ́ mi yóò wá no agreement ẹ pé ní sọ́ọ̀ fi ṣe chọ́ọ̀chì àbọ̀ ní fi ṣe chọ́ọ̀chì tó bá ti sọ pé ní òun ò fi ṣe àbí bí òun máa ta ọtí ń bẹ̀ àbí àwọn nǹkan àárọ̀ ọmọ mi bá wọn so àwọn sọ pé ní ọ lè fi ṣe all those things wey state àwọn conditions yẹn sẹ́yìn náà sẹ́yìn bá mu àbí ó bọ́ sí under hybrid contract. wàhálà alihi wa sahbihi ajimayin ìbéèrè gidi ni àfa béèrè àmọ́ èsì rẹ̀ òun ni pé gẹ́gẹ́ bá ti ní sẹ̀rí àwí ẹni ó bá ra nǹkan ó ṣe kíni ó ní yanyan ni àmọ́ sẹ̀rí ò tú láàsì yàn kéèyàn ta nǹkan yàn sẹ̀rí ò ṣe kíni kò tú láàsì yàn pé ọ gbọ́dọ̀ má ta kíní yìí hùn kò sí ọ gbọ́dọ̀ mẹ́ à ń tààrọ̀ dín ńgbà ń bá wa fẹ́ ta nǹkan fún yàn mo ní ráìtì àti pé ọ fi ṣe nǹkan bá a ń fi ṣe a ń ta fún ọ èyí téèyàn ní right rẹ̀ nù mo ti yé tọ́ba wa ṣẹlẹ̀ pọ́ wa parọ́ ọparọ́ kìí ṣe pé èèyàn lèèyàn gbé májẹ̀mú ntọ́takọ contract kalẹ̀ òun ló ṣe kíni òun lọ parọ́ gba nǹkan lọ́wọ́ yàn mo yé lápèjúwe a ilẹ̀ yìí ẹ̀ẹ́ni mọ ẹ̀ẹ́ni tọ́tí ń bẹ̀ o àyè tọ́tí ń lu tiwa yàn ẹ́ wọn á ah, omi làwọn máa ta mẹ́ẹ̀ ẹ ọba àdìjọ kẹrin pé ntí wọn rọ sínú àgéyè ṣe omi ntẹ ni wọn máa rọ nǹkan ni wọn ń rọ ẹ̀tọ́ yín kówó rẹ̀ fún kẹ gba nǹkan yín padà èyí ń yàtọ̀ fún pé ẹ tajà fún ẹ tún wá so nǹkan àmọ́ lórí ntẹ fi ta ni pé ntí nǹkan báyìí èmi ò e, e, e, nfẹ́ nfẹ́ ní dúkìá mi bọ́ba ti ọlọ́run bẹ́ẹ̀ ní day one alhamdulilayi ìní máa sọ fún ọ pé irúlé bákan ni o ṣe bákan èmi o èmi o èmi gẹ́gẹ́ bí ẹni ó ní nǹkan téèyàn ò sì lè tú láàsì mi tà á ntí mo fẹ́ ni mo rò pé yẹn yé àmọ́ eléyìí tá a bá ti wí tá a bá ti ta nǹkan fún yàn ẹni ọba da nǹkan ó sì kíni ó ní yanyan o kọ́dà inú sẹ̀ríà ó ní yanyan àwa ni káwa kí vù ẹ̀ẹ́. salamu alaykum. ẹ jọ lábẹ́ májẹ̀mú ṣé àwọn tí wọ́n ṣe májẹ̀mú tí wọ́n fi ọkùnrin ní tí wọ́n ṣe akidu lè rí obìnrin tí wọ́n wà ní tó ọmọ yìí yóò má ti súnmọ́ àbí kọ́ má ti lóyún tí ó fi parí bóyá ń ṣe kọ́ọ̀sì kan lọ́wọ́ ni àbí kan ṣá sẹ́yìn náà wà ní májẹ̀mú tí ọ̀dà. Eh, ọlọ́wọ́ sàfà lẹ́sàndà n tí ń ṣẹlẹ̀ láwùjọ làfà béèrè ẹ má wulẹ̀ ẹ má sọ dọ́rọ̀ ẹ̀rín ọlọ́wọ́ ẹni ọba béèrè irú béèrè báyà àdúrà ní kẹsẹ̀ fún torí júlẹ̀ máa tiẹ̀ lòmíì láti béèrè bẹ́ẹ̀ bá rẹ̀ ń tọ́ bá béèrè àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nínú àwọn máa dùn gbogbo ọjọ́ táwọn bá gbọ́ pé lárúbáwò kò kán wọ̀lú Madina tọ́ra àwọn ò ní kíá gbogbo béèrè Ni wọ́n mọ̀ àwọn àmọ̀ ogun táwọn ti fẹ́ béèrè tó dún ti àwọn àwọn sọ abẹ́gan wí bẹ́ẹ̀ pé báwọn bá ti rí i pé aa ah, ah, nípa báyìí ẹ̀ eh, ǹtí àfa béèrè a ti mú example rẹ̀ wálé kan irú májẹ̀mú bẹ́ẹ̀ kò bá mu irú májẹ̀mú bẹ́ẹ̀ kò sí kíni kò bá mu àmọ́nà tí wọ́n gbà ṣe ni mo ti sọ ń bi question ta kọ́kọ́ òun ṣe rí òtún láàsì wọn kí wọ́n fọmọ wọn lọ́kọ ẹ́ a jó dìgbà báyìí kẹ̀tọ́ ṣe akidu àmọ́ bí yẹn bá ti ṣe akidu salamu aleykum. asalaamu aleykum tula ìbéèrè tèmi ó jọ ní nípa ẹni tí ó jẹ́ ẹrú ẹrú ẹrú tí wọ́n fi fún yàn tí ẹ sọ wípé ẹrú yàn àti ọmọ tó bá bí kò ń lónìí. mi wá fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ọkùnrin gangan gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ọkùnrin ẹ wà pé bóyá a máa gbọ́ pé bóyá ọkùnrin ló lọ mọ́ obìnrin àpẹ ẹrú lobìnrin ọkùnrin tó wá fẹ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé bóyá ọkùnrin ló lọ mọ́ àbí kankan tí wọ́n sọ yẹn dáhùn kí ni. ìbéèrè tá a fa béèrè àfa ni ngbà tí a bí sẹ́rí àti No pé bí ẹrú lóbìnrin bá bímọ olówó rẹ̀ lónìí èyí tá a sì mọ̀ ni pé bàbá ni odò ọ̀hún lé àbá yìí bàbá lónìí ọmọ àbí ẹgbẹ́ kọ̀ wá fẹ́ yé kọ́ ìdá ń sẹ̀ríà kọ́ ìdá odò ọ̀hún lé àbá yìí bàbá lọ́lọ́mọ general principle ni àwọn ìsìnà àti wá wà àwọn àyè kọ̀ọ̀kan àwọn kéṣìṣì kọ̀ọ̀kan tí sẹ̀rí àfitọ́bá rí báyìí àfitọ́bá rí báyìí ara àfitọ́bá rí báyìí nínú sẹ̀rí ànusúnà nẹ́bi tí ń sàlàyé sẹ̀rí àfún wa ọ̀kan nu àfitọ́bá ṣe pọ́bìnrin ni ẹrú lóbìnrin tó bímọ o ẹni ọlẹ́rù ló ní ẹrú ẹni ṣọtiyé lára àwọn ìsìnà àti tọ́wà ń bi kọ́ ìdà yìí òun ni pé alwaladu yatba'u khayra walidayhi dina alwaladu yatba'u khayra walidayhi dina bẹ́sìn ọba pa bàbá àtìyá pọ̀ nílùú ṣẹ̀ríà ẹni ẹ̀sìn ẹ̀ dáa jù òun lọ́mọ tẹ̀lé nu àwọn méjèèjì o ẹ̀yin ẹni ọba ṣe mistake tọmọ yín lọ fẹ́ kínní wọ́n bá pé lu tá a ti ń lo sẹ̀ríà ni ọmọ yọ tẹ̀lé kíni ẹ́ kọ́dà wọ́n bá pé ìyá ni xeyọrọ wa àlìdẹ́ yìí dìínà ibì kan làwọn àfáà ti ní obìnrin lọ́lọ́mọ tí ò sí fìlàfù ń bẹ òun ni kíni fi alami hayawanat fi alami láàrin àwọn ẹranko obìnrin ló ní ọmọ ajẹ́gbẹ́gbẹ́ tí ń bá ń promote irú òfin bẹ́ẹ̀ ó súnmọ́ àwọn ẹranko wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi.